ونستعين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن صلى الى نفسه وسلم بسنته الى يوم الدين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخل جنات تجري جنات تجري من تحت الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم fún Allah subhanahu wa ọba tí ó kọ́dà kí a máa bẹ lórí dáadáa olọba tí ó fẹ́wà kù láti títí dàbùkù yìí olọba tí kápá sọ́mà àtìlẹ̀ ń lọ́wọ́ ẹ̀ olọba tí a bẹ̀ yé ti jọ mọ́tàjẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ayé tó gbà fún wa nínú olùgbàgbọ́ òdodo tó yàrá ti jẹ ní ìyọ́nà ní oṣù mẹ́tàlí káyé wọn lọ́wọ́. nínú èyí tí àdúgbò pẹ́rẹ́ òun pé ó fẹ́ wa kò ní mùsùlùmí ọ̀pọ̀ sẹ́kù lórí ilẹ̀ títí lè sìn tí wọ́n ṣe mùsùlùmí má. ká má pọ̀ àwọn tó ń sí lórí ilẹ̀ ìwà sẹ́kù wa lórí ilẹ̀ òun náà ní oríire jẹ́ mùsùlùmí wa. bá a bá ti jẹ́ mùsùlùmí má ẹ má jẹ́ kí n tẹ̀ kò sóore bá a lè sọ pé ọlọ́run ti fúru ẹlú bẹ́ẹ̀ tó wá oníkàlàdé ọmọ ẹgbẹ́ pẹ̀lú wa àwa tó ń lójú aráyè àbẹ̀nú àmọ̀ràn ọlọ́run àdáwò tí máa ń káyàn tí ìdẹ́kẹ̀yìn olè tẹ̀lé ìsìlámù tó mẹ́rin tẹ̀lé sí ọlọ́run àdáwò tí máa ń káyàn tí ìdẹ́kẹ̀yìn olójú ráyè àbẹ̀nú ọmọ sáà làwọn bẹ̀ ọlá ìtúndébi ọlá àmọ̀ràn ọlọ́run àwọn bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ló sàjà gbà lórí ìlú ọlọ́run nínú iṣẹ́ tó tóbi téèyàn máa ń ntótó dunu jọ nta a bá tó sẹ́nu wọ̀ tọ́tọ́ ọ̀dọ́ mẹ́rin kìlá wọ́tò kọ̀ọ̀án kílá kìlá wọ́tò kọ̀ọ̀án ìmọ̀ ká kọ̀ọ̀án àti ìmọ̀ gbọ́dùmọ̀ rẹ̀ àti ìmọ̀ wádìí nípa àwọn òfin ìdájọ́ tó ti di tó wà bẹ́ẹ̀. àríkí alùpàdé tó bá dẹ́dà sọ̀kalẹ̀ fún wa pípé ká máa kárẹ̀ kan ó fẹ́ ká ronú nípa àwọn ìdájọ́ rẹ̀ ìyẹn túmọ̀ yìí pé àwọn oṣù mọ́kànlá tó tó kù yàtọ̀ sí ọ̀nà náà oṣù kẹsàn-án láwa sí oṣù mẹ́jọ tá lò ká dúró lájẹ́ bẹ́ẹ̀ lò mẹ́ta tó wá fún bó láàyè ojú òsì dá òun náà ní pé ojú tó dá tó dàbí pé òsè láti ọlọ Allah subhanahu wa ta'ala sọ láàyè ojú òsì súrọ́tù súrọ́tù Muhammad ó ní àfàlà ayé tẹ̀lé ọ̀dọ̀ ọdún rẹ̀ kọ̀ á. àwọn òbí ronú nípa Al-Qur'an ìyẹn tó pẹ̀lú pé. Kùránì nínú Ramadan tàbá pè ní a annual seminar kí la pè annual seminar ìyẹn ni pé ìdánilẹ́kọ̀ọ́ ọdọọdún nípa pé òfin tá à ń lò lọ tá a wà lórí àbájú tó mẹ́. tó ìyẹn túmọ̀ sí pé ìsìláàmù mẹ̀sìn kan tó máa ń rí ìdíwọ̀ àwọn òfin rẹ̀ tó yàtọ̀ sí táwọn yẹn pè lẹ́yìn. torí pé bẹ́ẹ̀ bá ti yọ Kùránì kúrò nínú ìtẹ̀mí mùsùlùmí kò jẹ́ mùsùlùmí wa torí tó ní orí bọ́ba ní àtọ̀kalẹ̀ kùránì ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ fún níkẹ́ mi míràpù mi èèmọ̀ mi àwùjáre mi ẹ̀rí mi tọkọdá nǹkan ìkí àkọlọ ọlọ́kùnrin ọba àdàbọ̀ Muhammad àwọn ará ilé ìyá wọn sọ̀hábà ọlọ́kùnrin ọba yọ̀ọ̀tún gbogbo ọjọ́ tíìsì ìdìbò ẹ̀mọ wáyé ìdìbò tẹ̀síọ̀ nínú ìgbà tí ó bá wẹ̀ bẹ́ẹ̀ ni lọ́sẹ̀ pàlẹ́ṣà láàrin sáàkì ní mọ́tàlì ti ṣá ìlànà ìdìbò rẹ̀ torí pé ọ̀rọ̀ ọmọ wò ti gbé kalẹ̀ ọmọ tó tó orí bẹ́ẹ̀ bá mi bá mi dúró náà kàn án èèyàn lẹ́gbọ̀n rẹ̀ lókun sí ẹ̀ làbá àkànní kàlẹ́mù ọdí ìmọ̀ láàyò máa ń fi máa ń wò wàtẹ̀kẹ̀rẹ́ òun yẹ لا يبال سماعه كلام قديم لا يبال سماعه وصدق بالقول والعمل ìgbógbó rẹ̀ òṣèlú rẹ̀ náà ní bí ọ̀rọ̀ àti ìṣe abẹ́ kójọ ọ̀rọ̀ kan tó ti pẹ́ ni láàyè náà lò sí náà nígbà ọ̀rọ̀ kò sùn báyà wọ́n tẹ̀kẹ́rẹ́ àrùn ìwà máa kàtókà tẹ̀sídáàdù ó sàn wọ́n tẹ̀jàmúlà ó máa ń kó ẹwà àti dáadáa bá ìṣẹ̀lẹ̀ ayé àtàkùn àná tàbá wo àkùnrin àná ìṣúra bá bá bọ̀ fún ọdún kọ̀ọ̀lá twenty five nígbà tí aláwọ̀ ju èkó wa òṣìṣẹ́ tó lọ fún wa lẹ́yìn ìgbà tó sàlàyé kí làwọn ẹ̀sán kí làwọn àbọ̀ tí ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n pe tí kú sọ̀rọ̀ lọ ó wá lọ ju èyí ìyàlẹ́wò Muhammad mo tọ́ bọ̀ bàálà àkórí ẹ̀rọ oníwọ̀sùn lánàá. wọn sí wa òjíṣẹ́ ni gbogbo bàtà bá ti rí rọ̀ṣúlán àríkè mẹ́kẹ́rẹ́ tó lè tẹ̀sí ọba aláàfin ní ìdẹ́bìnrin rọ̀ṣúlán òjíṣẹ́ tẹ̀lé yẹn adẹ́lẹ́ pé ìsọ̀lọ́ ẹni tá a rán ni tá a bá dẹ̀sí rẹ̀ ẹni tá a rán agbọ́dọ̀ mẹ́ni tó rán ni tá lọ́rọ̀ àdàbọ̀ àmọ̀ ẹni tọ́lọ̀ ń rán ẹni tó wá jíṣẹ́ fún wa látọ̀dọ̀ ta ni Allah subhanahu wa ta'ala kí n ṣe tó wá jẹ́. ó wá kà fún wa yẹ̀sìlú tábàwọ̀ ní iye tàlà látara tàlà yẹ̀sìlú yẹ̀sìlú fíìlù mọ̀dọ́rì ẹ̀mí ìyẹn tó bá ṣe títí tá mẹ́bí ti kúrò láyé níbi kàlùkùrán. bá for the period of twenty-three years period of what twenty-three years òfòdún kan òfàdùkù kan lẹ̀ láì lọ́ka kọ̀ọ̀kan àti láì lọ́ka láyé rẹ̀ fáwọn òbí àwọn sọ̀hábà ìyẹn lú àlẹ́ ìjẹ́ ìyẹn túmọ̀ yìí pé wọ́n lọ bìyà wa Aisha rọ́bì aláwọ̀ àníyá wọ́n ní kí ni ìròyìn anábọ̀ Muhammad ẹ gbọ́dọ̀ fọ́ni olúkúlùkù wú alùpùpù tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ìwà òbí ṣọlọ́ ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ fún wa bá ẹ lọ́ka kọ̀ọ̀kan ajẹ́pẹ̀lú àtẹ̀yìn tá a bá fẹ́ jẹ́ ọmọ lẹ́yìn ànábì òótọ́ tá a fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo á lọ tẹ̀lé òkú tó wà náà sọ̀ kan torí pé gbogbo ànábì wọn ọba láàrin tó sọ̀kalẹ̀ síbẹ̀ ó ní yẹ kú àlẹ́ yìí ááyá sí i òṣìṣẹ́ ti ń ka ọ̀rọ̀ ọlọ́run ó ta ní fún wa pẹ̀lú àyà yìí àwọn olùmọ́mọ́ mẹ́ríkà wa bẹ̀ kílẹ̀ ní ẹ òun náà ní pé èèyàn ò lè jẹ́ rọ̀túnù rọ̀túnù wa ẹ̀yin ò lè jẹ́ àdìgúnlà máa ń wọ́rọ̀ pẹ́pẹ́lá ń bìyà àwọn àlùmọ̀ àfa àtàjọ gbèsè ní àwọn àtàjọ ọlọ́run tó yẹ pé tí ó bá ti wá àti kó má káyà lọ ìṣe yìí torí pé òjijì ta àwọn kiri ṣe ìyẹ́ ti lò alẹ́ yìí ó ń kà fún wọn ááyá tó wà àwọn òfin ọlọ́run gbàkiri adẹ́kọ̀jù ṣàlá òmìgbà kan má kàwé òfin ọlọ́run ááyá tó wà a lè pe yẹn ní àyà tó ṣàṣeyà alẹ́sẹ̀lẹ̀ àyájú hukmiya àwọn ọ̀rọ̀ àyà tó ní ìṣe pẹ̀lú ìdájọ́ àlàyà mọ̀jùmú àtúndẹ̀ kẹlẹ̀ àkójọpọ̀ kọ́nú àwọn ọ̀rọ̀ ni àyà tó ó wà ní mo bá yìí náà ọ̀rọ̀ kan tó kíá ibẹ̀ láti mọ̀ wípé kò sí àyà kan kò sí báàsì kánú àrùkọ̀ tó ẹ má dá àwọn yòókù ọkọ ayé pé ìgbàkà bẹnu mọ àlùkòkà fẹsẹrẹ ìlú ìbáṣe ìtòjú pé àwọn àkànní wọn mọ àwọn àkànwò mọ rárá o kí ló pé yẹtù alẹ yìí. àyà tó láyé mọba ìdè náà ọ̀rọ̀ Ọlọ́run tó ti kí ni ó kílíà mọba ìdè náà wáyé tó ń gbọ́dọ̀ jẹ mọba ìdè náà ìyẹn túmọ̀ yìí pé a lè rófin Ọlọ́run tẹ̀lé tí ò bá kílíà jọ wa tó kí máa sọ̀rọ̀ ṣe kó má kílíà lòdì kí la fẹ́ mú mẹ́. mobile yìí náà ó kílíà tó ń sàlàyé ìfọ́síwẹ́wẹ́ òfin tọ́nà ọba aláàfẹ́ náà. ìlú ìdáná ìdá nínú pọ́pọ́ èdè pàtàkì tí ọlọ́run torí ẹ̀rọ àtẹ́bí láti káyà fún wa òní lè yóò kiri ìjà kó lè mú jáde alladhina amanu àwọn olùgbàgbọ́ òdodo ibẹ̀ láti mọ̀ pé Al-Qur'an yóò ní pàwọ̀ kan àwọn àwọn olùgbàgbọ́ òdodo gbogbo ẹni tó bá ka Qur'an ojú mi nà ó gbọdọ̀ gbà ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ọlọ́run wọ àkọ́kọ́ nínú kílẹ̀ bàbá yẹn sọ ó ní èdè sí ìlú ẹ̀. ajẹ́gbẹ́gbẹ́ bá dáka Quran kò gbọ́dọ̀ ọba àwọn tí àwọn tí pé rán ṣiṣẹ́ níbàámu pẹ̀lú gbàgbọ́ yẹn ọlọ́run abẹ́ ó jẹ mọ́tà sàbójútó fún wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ìgbàgbọ́ ẹ̀yin ọmọ ìyá mi nínú ọlọ́run lọ́kọ̀ ṣoṣo kò sórí eré pẹ́ni tí ń dókọ̀ mùsùlùmí tí ó tẹ̀lé òní ọlọ́run kò sí oríire èèyàn ò lè pẹ́ra ara rẹ̀ ní múmi àbí muslim káwọn bọ́ kọ́kọ́ tẹ̀lé òní ọlọ́run ẹ gbọ́dọ̀ bá o tí lọ́wọ́ mùmí torí Islam ìpèsè lọ́sùnù ìṣe islam kì í ṣe dáwọ́tù ìmọ̀ ní yàfàkọ̀t ìpèsè nígbàgbọ́ sọ́nà ọ̀kan tuntun lára tẹ́ bá bí àwọn ọ̀dọ́ pé sọ̀tàkọ́ lọ́wọ́ àwọn ènìyàn sọ̀tàkọ́ lọ́wọ́ àmẹ́mí nǹkan ó ní àmẹ́lì ìṣiṣẹ́ rẹ̀ bẹ̀yìn tó ń ṣe yìí kọ́ ajẹ́pẹ́ lábùgbà nínú ìmọ̀ni ìwà kí wà ní amẹ́lì téèyàn bá ti nígbàgbọ́ ó wọ́n rẹ́ kí ni ó gbọ́dọ̀ ṣiṣẹ́ kí wọ́n lọ pè yóò ṣiṣẹ́ sọ ìgbàgbọ́ kí lọ́lọ́run ó lọ ọpọlọpọ máa ń rò pé tálágbáwẹ̀ ọlọ́run kan fẹ́ẹ́ ká fún oúnjẹ kalẹ̀ kí fún oúnjẹ nìkan o orin ìhòòhò wíwò ẹ bá wo olùkú nígbà tó ju àwọn tó ó kí wà á tún á náà nínú fúnṣẹ́ ìdílé lónìí rẹ̀ yín fẹ́ẹ́ ti gbádùn

lórí ọkàn wa. Nàá lè yọ òṣìṣẹ́ yẹn tí ó àtọ́lọ̀ ọba láàrin tó kà fún wa ó fẹ́ wá mú wa jáde kúrò nínú òkùnkùn àìmọ̀kan lọ sí bí ìmọ́lẹ̀ ìgbàgbọ́ tẹ́wá wo zolomẹ́tì yẹn lóra pọ̀ mú ni zolomẹ́tì ajẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ní yẹn báwọn kan tó máa ń sọ nínú èdè wọn náà wọ́n lágbájá wà ní bọ́m̀bé ó wà ní kí ni ìdè ìdè wo ìdè báwọn sọ ọ̀tọ̀ ni torí gbogbo ayé ní bá kéde rí jà gbogbo gbà ogun ogun ogun ọ̀rọ̀ ogun bọ́ì àwọn èèyàn wà ní òkùnkùn tó pọ̀ òkùnkùn táwọn èèyàn kọ́kọ́ lè wà lórí ẹ̀ òun lò òkùnkùn àṣírí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run zolùmọ́ ti ṣe òun ló tóbi ní òkùnkùn lẹ́yìn abájẹ́ni tí ń sìn mí ìdẹ́yìn ọlọ́run ní òkùnkùn lálọ́wà wà zulma òkùnkùn tó tó di lẹ́yìn rẹ̀ òun ni zulma ti là hawa òkùnkùn ìtẹ̀lé fẹ́ẹ́nu bẹ́ẹ̀ lóòótọ́ ni àmọ́ fẹ́mi ti rù. èèyàn lè jólùbàgbọ́ òdodo ọtí yóò ti da ìfẹ́ ẹnu rẹ̀ lógun ẹ wo sí ọ̀dọ́ tí ò fẹ́ sọ̀dọ́ náà ọwọ́ àrò pé èmi mùsùlùmí ló ti wá di irun sórí. àwọn èèyàn onífẹ̀ẹ́ ló yẹn jà lógun wọ́n wá fẹ́ kọ́ sí kékeré lọkùnrin bí ń di irun lásìkò yìí òtí ìsìlámù dà wá ṣe tó pè wá ló kọ wa òun ni láti vibrate wa bó láti free nínú òkùnkùn àìmọ̀kan tí ìṣẹ́bọ òkùnkùn ìṣèkèbèrè òkùnkùn ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu òkùnkùn àbòkù òkùnkùn kẹ́lẹ́ nìyẹn ìlà ìlà nùúrù ó wá lọ nùúrù yẹn kí ni ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ wọlé nùúrù ìsìlámù ìmọ̀lẹ̀ ìjọ kan fùfú ọlọ́run sọ́tí aláwọ̀ fẹ́ẹ̀sẹ̀ ẹni fúnra pẹ̀lú bákọ́ra ó ní aláwọ̀ wọlé yóò lẹ́bí náà. àwọn wáyé kò lè rí dáadáa fún ọlá mi èmi ni mo já lára ṣe báwo lè gbàgbọ́ òdodo wọ́n mọ ìfẹ́ ẹ̀bá mi mẹ́ kò sí tó fẹ́ mọ̀ tọ́lọ̀ òní fi mọ̀ ẹlọ́wádìí fún ọ̀sẹ̀ dáadáa ó máa ń ṣe nílé mọ̀ sábà ní ọmọ mú mi ni ó mọ̀ wí báwo lè ṣe mọ̀ wí kò ṣe ní mọ̀ọ́ká tó bá bẹ wọn lọ ni pé wọ́tàkùn wọ́ a wọ́n yìí náà máa fi mú mú mú tẹ́ ẹ bá ti lè báyọ̀ lọ màá fi sẹ́nu ó dùn tábà wọn mọ múmi ní àkọmọ káfíń náà bá ti jọ fẹ́ tẹ̀ sáà tọmọ múmi ní bá dúró lábẹ́ tó gbọ́dọ̀ là á tọrọ bá ọba aláàfin ní ó mú ẹ kó nínú òkùnkùn àìmọ kan lọ síbi òkú kíkiri òkùnkùn ìmọ̀ èyí ò sì lè nípa tí ń bẹ lórí rẹ̀ àbí tọrọ aláàfin kiri tó bá ti mọ ẹ gbọ́dọ̀ tó bá nàbẹ ọmọ hàmẹlì ó ní wà á là mẹ́ka máa lọ sàkún wà káyọ̀ wà á là mẹ́ka á fi mẹ́ máa lọ sàkún tààlà ń tó mọ̀ tẹ́lẹ̀ wà káyọ̀ kọ́kọ́ bá àrẹ kàrí mọ̀ torí pé ọlá àwọn ọlọ́run lórí rẹ̀ ọlá tó tó lórí ẹlẹ́yọ̀ ọ̀tọ̀ nígbà tó bá aláàmì ká mẹ́rin mú sọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tá a ní sọ́dọ̀ kí ló ìròyìn olóde olóde ìròyìn dé o alẹ́mẹ́rù ní ìlànà àwa láti mọ̀mọ́ ìdè lọ́dọ̀ rẹ̀ látọ̀dọ̀ wa ti mọ̀. ó túmọ̀ yìí pé Allah subhanahu wa ta'ala ó fẹ́ fi ìsìláàmù ìlàgbèrè wa nínú series of bondage táwọn yẹn wà nú ẹ̀ ẹlòmí ò mọ tí ó ṣe ìlú ìṣe ayé òun ṣe ìjẹun má ayé òṣè yẹ ayé òyìn èèyàn bẹ́ẹ̀ bá lè tẹ̀ lọ́rọ̀ ọlọ́run because you be able to understand the nature of life You can't understand the nature of life until you understand the creator of the, of the heart. Tọ́ ọba tó bá ayé yóò ju ayé fún wa. Gbogbo ọ̀nà tí dáyé pátápátá lọ́ba aláàlá kàrẹ́ náà kọ̀ hàn. Ó ní wà kí níkàlẹ̀ àyíyáàmù. Nínú méjì ayé nù. Kí ni méjì ayé? Ó ní sílíkàlẹ̀ àyíyáàmù. Ọjọ́ ayé ọlọ́run ń tẹ́jú rẹ̀ bí wọ́n ti fẹ́ láàrin òní lè fẹ́ bọ̀ yìí kọ́lá ó fẹ́ bọ̀ yìí ní Yorùbá máa sọ pé ìgbà kí lọ ní kíni bí ò ní rí ìyá òmù làákà wà ìyá òmù àlẹ. gbogbo yẹn ní wọn bá lọ pé bùtà àtẹ̀gbẹ́ pé àwa lámà wa ara ẹ̀rí wọn bẹ̀. transition period láyé ara ìtẹ̀mí ayé mu láàyè mi ọba aláàmú ń júwe ayé fún wa ó ní ẹ̀rí láàmú ànàmẹ́lá àyà tó dùn ní à. ẹ má dàá yóò tẹ̀sí jẹ láì mú ni táwọn yẹn máa fẹ́ ṣe inú ẹ̀ wàhálà àwọn màtẹ́rì àgbà wọ́n mọ̀ náà àyà tù àwọn mọ́. ó ní ìṣẹ̀lẹ̀ ayé wọ́n mọ̀ náà àyà tù dúnìyà ìṣẹ̀lẹ̀ ayé bẹ́ẹ̀ yẹn màtáàmù kìlọ̀ pé èmi àkọ́kọ́ náà ọmọ yàrá ń sọ̀rọ̀ lánàá wọ́n ní adùn méjì níbẹ̀ mẹ́ta níbẹ̀ náà yẹ wa mo fẹ́ kálí fún wa wá àfẹ́ sílẹ̀. ẹja wòwò la gbọdọ̀ mójútó nù rẹ̀ adùnmí ló ń gbè mẹ́ta adùn àkọ́kọ́ òní sábà sábà bàrà abùdó jẹun oúnjẹ tá a jẹ nípa lè fẹ́ẹ́ ṣe bí ìdílé ìpìlẹ̀ ní ìsìn òtítà lágbà kan abùdó abùdó ló dúdú lágbà tó ṣàwà abùdó èyẹ fẹ́ súnmọ́ bẹ̀rẹ̀ òun náà tó bá bá tó nípa adébísí ayé òjò báyẹn lọ tí wọn jẹun jẹun jẹun jẹun jẹun tó padà dùn bíà ah, wọn lẹnu ìfọn bó bíi ìjẹ ìfọyó adùn yẹn jẹ wọn bá ń bẹyàn jẹ gbogbo pàtẹ yẹn bá wà ń jẹ adùn yẹn ni yóò máa pàdánwò gbogbo ẹ bá fẹ́ràn oúnjẹ jíjẹ púpọ̀ jù àdánwò yóò máa ẹni bá fẹ́ràn adùn yòròyòrò yóò máa bẹ yẹn yóò máa tó bá adùn wọn wá la ìgbàgbọ́tú àgbàdìyà adùn ọkà bóòlù yẹn tí mo fi ní tẹ́sí àgbọ̀ ọkàn ẹ lè rí tẹ́sí àgbọ̀ ọkàn bí ọ̀nì ìgbà téèyàn máa ń ti náà lọ́dọ̀ yọ oúnjẹ bóòlù yẹn tí mo fẹ́ fèsì lágbàtú àgbọ̀ alágbàtú ìgbàlá òní ìjọ téèyàn bá téèyàn bá ti jẹun tọ́kàn rẹ̀ níbi yóò bá ní. tó bá kí òun sọ́yọ́ rẹ̀ ha ah, ọkàn mi wá balẹ̀ báyìí kilo kilo bili yẹ o kọ bili lazatu alikọbiya adun ọkẹ ẹwu awẹ ẹwu sẹmu wani ko ẹrikẹ mi fi pe abi taaba ba o ta lamẹti sọsọlọ o ti le sọọyi mu farahata aláwẹ ní ìdùnnú méje farahatu ẹyà kọfìrì abukan tí o máa dunu nígbà tó máa lé kí o nígbà tó máa ní sẹmu wọ farahatu advocacy ìdàgbà kọ́ọ̀tù nígbà tó wọ́n bàjẹ́ ọlọ́kùnrin. àwọn èèyàn kan fìlì pé ẹlẹ́sìn ìrìn ìjà àwọn èèyàn tó ní a kí bá ti gba àwọn èèyàn ara tí wọ́n yá. ẹ máa wo báwọn ọdún fún ìdàgbà mi ti jọ tó máa ka kùránì lọ nígbà tó lórí ìwọ̀n yóò wá máa wí pé ẹni tó kírun tó kírun pé kó má dìgbì kó má dàgẹ́ lásìlámù làwọn ènìyàn náà àwọn olùròyìn àwọn ọ̀jọ̀gbọ́n ọjọ́ wọ́n yẹ wá fún ayé gẹ́gẹ́ bí àgbò lójú ẹ̀ ọmọ ìjẹun díẹ̀ wọ́n mú díẹ̀ ẹ̀rí ni wọ́n tó lè fẹ́yàwó wọ́n bàbá àgbò lè jẹ́ ipa tó ti máa ń kalẹ̀ àgbò tó máa ń kalẹ̀ wọ́n bá bọ́ láti pàdé ọmọ láti ṣe àwọn ọmọ àgbò tó jẹ́ gbogbo sẹ́yìn ẹ̀fẹ̀ gbogbo sẹ́yìn ẹ̀fẹ̀ ẹ̀rí kankan tó pàdé lára lásìkò alahajijia àwùjọ àbúrò alahajijia àbúrò pàápàá bọ́lá ti lọ lèyókùnrin lẹ́bí náà nínú gbòmẹ́tì ìlà láti mú àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ìgbàgbọ́ wọn kúrò nínú òkùnkùn lọ́dún ó lọ́kùnrin ìmọ̀lẹ̀ ومن يؤمن بالله ويعبد صالحا ẹ lè sọ̀rọ̀ ọba aláàbá tí ń sọ̀rọ̀ gbàgbọ́ kó má sọ̀rọ̀ kíni kó má sọ̀rọ̀ iṣẹ́ pẹ̀sẹ̀. júbìlà tó gbé wá yẹn wọn làwọn lè gbọ́ pé ní conditional phrase ó ní wà mí nìlìlà ẹni bá lè gbìyànjú tó ní gbàgbọ́ sọ́dọ̀ wà yá ẹ̀mẹ́ sọ̀rọ̀ tó wá ń ṣiṣẹ́ tọ ìgbàgbọ́ yẹn ìyẹn ni bíkí lọ́wọ́ fẹ́ ó ṣiṣẹ́ tọ alìmọ́ọ̀nù nìlà wà mẹ́lẹ́ hàjì kẹ́sì wà kútùbì wà rúṣùlì wà ṣiṣẹ́ tọ wàyà ànàbì sọ̀dà kó wá sí tẹ̀tọ̀ kí lọ́ba aláàbò ṣe. jawabu sharku oníkèké ìdèké ìdèké mú fi wà jẹ́nà ilẹ̀ láti mọ̀ pé àjẹ́nà òbí ìdèké ìdèké kì í sọ bẹ́ẹ̀. kò bẹ́ẹ̀ ni pé téèyàn ò bá lè bá tẹnu rẹ̀ ní ìdèké lálẹ́ jẹ́nà kéèyàn wọ́n gbà wẹ̀ ní kéèyàn ó ti gbà wọ́n ti gbọ́dọ̀ fẹ́ wà lè jẹ́nà kò tọ́ ọkọ̀ bọ́ làwọn kankan láti rí ọmọ ọlọ́run ó lè fún ìyàrá ìjẹ́ lọ ìlú ó ní ìdè inú kú dání ti wọ̀ sínú ọgbà ìjẹ́ kankan. ó ní àlùjẹ́nà yẹn tẹ̀sí ó sàn lábẹ́ rẹ̀ àlànà àwọn akérèmọdé ń pè bẹ́ẹ̀ o sàn. wáyé tí ọba aláàmú ti stream qualify àlùfẹ́nà gbogbo ìgbà. The most ever climbing you can ever enjoy and definitely a safety area is when you are beside a tree. Ṣẹba wà lẹ́gbẹ̀ẹ́ òru ẹ̀rí tuntun atẹ́gùn bẹ̀ ọ̀pọ̀ ni oníwà polútẹ̀ torí pé àwọn tí máa dé kí ni ọmọ àtọ̀rọ̀ àjà àdúgbò yìí. Ó wá ń tẹ́jì òkúta àti àlànà náà àwọn abe tẹ́lẹ̀ wà lọ́dọ̀ odò ìwọ̀nba lẹ́yìn méjì oúnjẹ mọ́ because àwọn ọ́fíìsì tẹ́lẹ̀ pa ọ́fíìsì tó dégé ní tó dá tó dá láàfíà ẹ̀rí kan máa ń gbẹ́gbẹ́ odò wọ́n mọ̀ nù flex àlàhà àwọn abẹ́rẹ́ náà ló ń sọ lábẹ́ ẹ̀rí ọ̀pọ̀ ìyàbọ̀ bá ti ayé ní pé ọ́ọ̀lù ní nàìjíríà sẹ́yìn abájọ wà lè dẹ́gbẹ́ yóò mọ̀ bẹ́ẹ̀ nínú báyé Yorùbá yóò òun ní pé sábà fún yàn lórí ìyàn tí máa ń gbọmú ó yẹ kó o pé sẹ́ni tó kú òun ò bá kú òun kò lè gbé bẹ́ẹ̀ ìjùmọ̀ ẹni pé wọ́n padà kú òun bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ìdẹ́lá ìdẹ́mà ìdẹ́lá tó kù kò sẹ́ni tó lè lówó kó lè sọ pé wọ́n ti máa rówó lọ nìyẹn. àbúwà pé yóò máa ṣe wàhálà fẹ́yàwá ti lówó báyìí yóò máa ṣe wàhálà kó mọ̀ tán kó o mọ̀ ẹjọ́ pé ní bí kẹsàn ogun tó lè máa ṣe ogun owó tó lè ṣe owó owó máa tó ṣe ẹ bàbá tí a lè ní ìlẹ̀ kì í ṣe láti jẹ náà. wọ́n ìrẹsì yà á dàda tí bàbá yẹn bá ti bẹ̀rẹ̀ tá ti wà lè jẹ́ bàbá yìí a máa bá lọ bẹ́ẹ̀ ni. Ọlọ́run torí pé ìjẹ́ ẹ̀mú bẹ̀ àti ṣe dáadáa fún un. Ìjẹ́ ẹ̀mú ayé ò rọrùn gbogbo táyì jẹ́sẹ̀ tó nàìjíríà wa kọ́lọ́sẹ̀ sànù wa ni mo sọ láti tẹ̀sí láti tọ̀ ó lè jẹ́ òkú ìgbésẹ̀ là ń jẹ ẹja àti fírìsì lábẹ́jì mẹ́ta wọ́n fi kẹ́míkà ìfáàbù ẹ̀rọ kó bọ̀ fún wa sẹ́jà mi. àwọn olówó yẹn máa jẹ́rú ẹja mi làwọn yẹn máa fẹ́ ká light fish kí mo fi light fish lórí wọn ti fá báyìí wọ́n lè yí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èso táwọn èèyàn fẹ́ jẹ látòkè ìwà wọ́n pè sáàbẹ̀ mi ápù yẹn ápù yẹn is under forty percent benefit torí pé ibi tí ń bọ̀ ọ̀nà rẹ̀ dégé ni ọ̀nà rẹ̀ yìí wọ́n wá jí ìfẹ́ ètò lóṣù kan ètò lóṣù méjì kò dẹ̀ rọrùn kẹ́gbẹ́ mọ́ngòrò lóṣù méjì nínú ìmọ̀ pàdé kí ló bẹ̀rẹ̀ sí mọ́ngòrò tí mọ́ngòrò bá ti wá bàjẹ́ wọ́n ti ní kẹ́kẹ́ kàkàkì láà tí kẹ́míkà yẹn wọ́n ẹ̀fáyà láàrin àwọn táìmù yẹn yóò wá sí ní negative thing yóò fi fún oṣù yẹn ajẹ́pẹ́ yóò dúrọ́pù àwọn vitamin náà tẹ́ẹ̀rì ara rẹ̀ yóò dúrọ́pù láti bí eighty yóò lọ bí forty àmọ́ ìjẹba àlejòmọ́ wọ́n àṣàmù lọ́ọ̀rù ìyàwó rẹ̀ bó lọ́ba aláàbẹ̀ ló àṣàmù ìyẹn ní pé tábà bẹ́ẹ̀ tèkó mi sìn ní má ẹnu sábẹ̀ ní tíì tíì ní zẹ̀jú ọ̀tún zẹ̀jú zẹ̀jú kíkẹ́ zẹ̀jú kó gbàgbé kọ́rẹ́ ní òun tẹ́ bá jẹ́ lásán fún ara rẹ̀ bẹ́ẹ̀ kàn rí fresh one rẹ̀ jẹ́ yóò máa wo káńtà rẹ̀ ní tíì ẹ̀fọ́ ẹ̀fọ́ tó bá jẹ́ èso ẹ̀ tẹ́ bá jẹ́ báyìí yóò máa pa káńtà lára ìlú tẹ́ ẹ̀ bá jẹ́ tẹ́ ẹ̀ bá wá ní yóò táàkì gbogbo tó jẹ́ sẹ́ẹ̀lì tó lè dìbò ọ̀pọ̀ káńsà nínú ara. ó yà owó àdá ẹ wà máa ṣe wàhálà ẹgbẹ́ tó kéwì kẹtù. ìlànà gánà tó ṣe kutu fu a dáadáa. ìyẹn ni pé igi èso àlùgánà kò tó wá ga ẹ ní ọ̀dẹ̀ máa lẹ̀kọ̀ gbogbo káṣí bá abẹ́rẹ́ sẹ́mi sí ẹ máa lẹ̀kọ̀ ẹ máa dúdú ara o ẹ kàn náwó báyìí lẹ́wọ̀n kan àti mọ́ngò àtàgbálùmọ̀ àtìgbá níbi tó ń bá wa dé lónìí àwọn èèyàn tó ti ká báàgì wọ́n tó fi ń kù sáàbù wọ́n tó fi wọ́n tó gbọ́ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tẹ́rí ẹgbẹ́ wọn kò ní wà ní. ẹ̀sọ̀ fún kábàdì ṣe ní acid acid things ni tẹ́ ẹ bá ti lè bọ́ mọ́bì kaba ẹ̀ gbogbo tó bá rẹ̀ yóò tó ń rẹ̀ yá àti ni. ó yá wọ́n wá kó ọ̀gẹ̀dẹ̀ tí ò tí kan tí ò tí ọ̀ráì plantain àwọn akó kábàdì sí àwọn àtàkùn wa kò wá kó o pèpáàbù èso àtẹnà èso àtẹnà wà pèpáàbù ẹ ní ti wàhálà kẹtọ mi ẹ eh, kó wá ní jẹ tó kó wàhálà báyìí á ah, sì mú wọn ní wọn ní á ah, ẹni jẹ kú kọ ìdè ìdè ní èso àtẹnà lọba láti ní kọ́ àpamọ̀ lọ́ọ̀bù làwọn rí ọ pàápàá ìdè ẹ̀kú tá a pèjì àtún ìdè ẹ̀kú tá a tẹ̀ òun kọ́ ló ṣe wàhálà àmì ẹ̀gbọ́n mi ti farada kó fún mi lọ jẹ́ èrè tí ò ní tó dá àkókò lálẹ́ náà. Yeah, that's Aláwọ̀ lẹ́nu tálẹ́fẹ́mọ̀ ìjẹ́nà òjẹ́lẹ́dọ́ pépé kàlákọ̀ ó dá sábà àbàràwà sọ́mà méje. Àwọn olùmọ̀ sọ́mà bá ń sọ́mà òun dá sọ́mà méje. Àwọn èèyàn àlè lépa bá the nature of Kí ni difference? Kí ni duration? Àbí kí ni Eh, tá a fẹ́ pè ní distance tó ń bẹ láàrin sánmàkà sí sánmàkà suyila ibn abasi rabi allah anhu amma sáfàtì bẹ́ẹ̀ ní sàmà ìwọ sàmà wọ́n fi àbáwọ̀ ẹ̀mí àbájì pé kí ni ń bẹ láàrin òrin sánmàkà sí sánmàkà ó ní ní màsáfàtì bẹ́ẹ̀ ní ní àtù ààrin ẹ̀rin ọjọ́ díẹ̀ ìbéèrè náà béèrè fún mi kí ni wọ́n béèrè ní ọjọ́ díẹ̀ sí ẹ ẹsẹ̀ ni mọ́tò ni dẹ́ẹ̀dì ẹ̀rín kílàgbé hundred years nígbà láàrin kí ni sọ́mà kan sọ́mà kan. àyẹ̀kọ́ sọ́mà kọ́lá àwọn olókè awòrò lásán ni ọlọ́wà ni mo gbé sọ́mà onígbèlè méjì wà mí nà áwùjẹ méjì làwọn ilẹ̀ tẹ́kọ́wárì yẹn náà méjì làwọn the same structure tí mo dá ilẹ̀ tó bá sọ́mà náà lè dálẹ̀ láyé ní ìlú pé ìsọ́pẹ́ òlà òkú sábà àtàmì àwọn La, ìsẹ́bìtì lò láwù wà láàbù wà bàbí gbogbo tí bẹ lókè ó ní sọ́mà méjèèjì ń bàbọ̀ mọ́ ọlọ́ tó túmọ̀ ní pé ilẹ̀ méje ni sọ́mà náà méje ó wà ní yàtọ̀ àtẹ̀wò yàtọ̀ náà gbàlù àmúlẹ̀ ìlànà àtẹ̀wò ló ló fi pé láàrin kí n láàrin méjèèjì yàtọ̀ àti ìgbàlẹ̀ àwọn ọmọ ìlú. ibẹ̀ láti mọ̀ yìí pé kò sí kankan ní ẹ̀dá tọ́lọ̀ ọba aláàdá fi bẹ láàrin sámà méjèèjì àti láàrin ilẹ̀ méjèèjì bí òde wọn tẹ̀lé àti ọlọ́ orí ilẹ̀ kan làwọn wà yìí tó ti gbogbo sáà tẹ̀lé lórí kí lábẹ́ àti ọlọ́run àtọ̀fẹ́ ó mọ ìyàgbé lẹ́nu gbà ní ìta bàbá mi ẹ àbá àdàlẹ̀ wẹ́ àdàlẹ̀ ilẹ̀ wo ilẹ̀ ìjìbàdàn rẹ̀ àti ọlọ́run tí ilẹ̀ bá ṣe gẹ̀rẹ̀ lásán odidi continent gẹ̀lẹ̀ wọlé odidi continent ó lè tẹ́kí ó lè ma tó kà wọlé lọ. àmọ́ yàtọ̀ àdáǹtì sọ̀rọ̀ amúrùbẹ̀ ìnáwó ká lè nà pa sọ́nà ọba aláàdá ó ní gbogbo tí tẹ̀lẹ̀ láàrin sọ́mà keje sọ́mà síra wọn ilẹ̀ méjì ilẹ̀ síra wọn gbogbo wọn ìyẹn olùmọ̀ alàwọ̀ pé dájú aláàbúdáwà aláàbúlùṣẹ́ yìí gbogbo kalọ́nà ní kàtà lórí ẹ̀ ṣé àmọ́ pé àwọn ìwọ́n fi ní pé àwọn eré àtúntò wà lórí ilẹ̀ wíwá láti ọlọ́run ìlú tí ò débẹ̀ bí bàbá bá ní èmi continent continent kan tó kàn mí ìdílé kan táwọn bá ń ṣe lóhùn wọn bí bàbá bẹ sábà kan náà wà rárá ìtàn àdàmì ọlọ́run tó fẹ́ kẹ́yìn àdàlọ́ àlẹ́kùn lè ṣe ìkọ̀dí gbogbo bọ́lá ọ̀rọ̀ àdáwọ̀ ti kàpá lórí ẹ̀. ẹnu ká tó gbàgbà mọ̀ lè tá àlẹ́ mọ̀ ẹ̀ wà tá padà pé lè tá àlẹ́ mọ̀ ká tó lè mọ̀ àdàlọ́ à pé dájú aláwọ̀ kọ́ni àhàtọ̀ ọlọ́ọ̀bà láàárọ̀ di ká gbogbo nǹkan bìkúlì ṣe gbogbo kan kí ni o ìmà kò sí kankan tọ́ba aláwọ̀ mímọ̀ nípa rẹ̀ èmi àti ìbàdí ìdìbò yìí mímọ̀ nípa wa olóńdarí àfẹ́ ẹ̀sìn wa ń bẹ́ẹ̀ náà rẹ̀ tó fẹ́ wá jókòó ìbàdí ọlọ́pọ̀ ní kàgbá gbogbo kálukú wọn wà lójú mọ̀ ẹ̀rù kẹ́kẹ́ gbọdọ̀ bá wa kílẹ̀ kó gbọdọ̀ bá wa ó yẹ káwọn yìí pé mẹ́ta kú mú mẹ́tìlẹ̀ tí wàá bàlá àbàtì ìta ìwà òsì òsì wàlá àǹtàjì wàlá àbẹ̀rẹ̀ takunu min najwa o ta pè ní òun ni kéèyàn máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sàlàkà tẹ bá pé mẹ́ta lọ́la alùpùpù báyìí ẹ̀ka wà ọlọ́run tẹ̀kẹ̀rẹ́ ìyẹn ti wọ́n sábà yẹn ní kìtà bá bẹ́ẹ̀ ṣe ó yẹ ká máa kọ́ mímú ọlọ́run ọlọ́run ló máa ó sì ń bọ́ wa gbogbo fúláwà yìí ó mà ó sì lè tó àkèrè wa àwọn tí wọ́n fóògùn sí oúnjẹ ọkọ̀ wọn àbá àtọ fóògùn sí oúnjẹ ìyàwó tọ́lù kọlọ́run mẹ́rin wọ́n àhàtọ̀ kẹ́mi àwa ní we no be able to understand things ọba aláàbí wọ́n àhàtọ̀ I'm surrounding them with my knowledge ìyẹn ní kò sí ìjẹ kẹta ìjẹ mọ́ òun náà bìkún ní ṣe yìí bàbá wa lọ ṣe yìí yẹ ìtumọ̀ ẹni pé kì í fẹ̀yẹ ìyẹn nìkan ni mo mà mo mọ̀ nípa inú èèrà téèrà bá rìn ní sí àgbàdo tó bá jábọ̀ náà ní mo bá rẹ̀ tó ìmọ̀ yẹn ó yẹ ká máa ṣàtúnṣe àlámọ̀ ìwà pa àtọ́dọ̀ rẹ̀ pé ọlọ́run rí mi náà ó mọ̀ ní ó sì mọ̀ ní mo wà òwò á ẹ̀dá kan tó ní kò lè sẹ́ta àgbàtà ọ̀mọ̀lẹ́kọ̀ náà dìbò rìpọ́ọ̀tì rẹ̀ rìpọ́ọ̀tì wo ó dùn tó lè rà dé lónìí. yẹ ká rò ó kí ni kọ̀ àwọn tó ń wá lẹ́kọ̀ọ́ àwọn lẹ́kọ̀ọ́ ni pé bàbá tó pé yín wà ló di kí ló jẹ láàárọ̀ ah, mi ò mọ àti mo gbé náà ló ló ti o lọ gbogbo táàmù a táàmù bá yí pátápátá làwọn mọ̀lẹ́kà ń dìbò ìfọ́nù wọ́n ti tẹ́ ìsìn ìṣẹ́ báyìí torí pé láàrin àlàáfáàrì sí madrid wọ́n lè ní ìbùn àgbàjẹ́ wọ́n tún tẹ́ ìṣẹ́ yẹn látà fájìrì olóòpàá tẹ́ máa ń bẹ olùgbàgbọ́ òdodo wọ́n lọ́ba aláwùjọ tí wọ́n pé kó lè ṣe pàwọn ẹrú mi sí ó ní wàjàdì náà wù ú pẹ̀lú àtò fìwọ́lẹ̀ bàbá yìí fìwọ́lẹ̀ lálùbájà yìí ala lórí mi lórí ẹ̀kọ́ mi lè bá àlà dájúdájú amúnàlọ́ àtẹ́bẹ́bẹ́jọ ọlọ́run kọ́dà àhá àtọ̀dù ti ṣe é ẹ̀ na gbogbo tí ọlọ́run láta gbogbo olóṣèlú pa ẹ̀ sọ bá ẹ̀ ibi àdìgbò ní lórí tẹ̀síìrì lóràtò àtọ̀láàdì tóró náà ní àyà sí ipò parí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ bá kíá fọlọ́ bá ní ká máa bẹ̀rù dáadáa lórí ìsúlàpọ̀ láàbì ọ̀rọ̀ sàlámà àmọ̀ kọ̀ntínú alọ̀bẹ̀rẹ̀ sóràtò tàhí sóra tó dẹ̀ tóbi púpọ̀ sóra tó dẹ̀ pé ẹ̀kọ́ pọ̀ nínú rẹ̀ gan sóra yẹn fẹ́ sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀tò mẹ́lì ilé àtẹ́lì aláàbà bó làbẹ́sì ṣe báwọn ìyàwó ẹ̀ ló sọ̀rọ̀ pẹ̀ àbẹ̀ ọ̀kọ́tọ̀ nípa ìṣèjọba. Inṣàlá òwúrọ̀ àwọn ìjòkó rò nípa ìṣèjọba máa ń gba àwọn ìbéèrè tọ́lọ̀ bàlá máa kọ́dà tí ó bá wà. Tí ò bá sí, àmàbí Allah subhanahu wa ta'ala alákòjọ kó jẹ́ kí a tún ní ìpàdé lọ́la inṣàlá lédèdè àti ìkànnà. Ẹ má bínú pé tó bá pẹ́ ní díẹ̀ ní ìtumọ̀ ẹni pé à ń bọ̀ láti ibì kan tó alẹ́ bẹ́ẹ̀ rí láti díẹ̀ tó ti fi tọ́lọ́ fi mú gbàlá ìwà bá mi bá mi dé both of these were more relieved than me. But inshallah, we'll try our best láti pé àjẹká kòó kò wá láì ní pé à ń rí òfin ọlọ́run à ń rí ìgbéyàwó abẹ́kójọ mọ́tà àkọsọ nígbà tó máa ti ṣe ìrọ̀lẹ́ wa wọ́n bá ọ̀tá àlà àlẹ́ náà bíbélì bá wa. tí o bá sí ìwé rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم